jẹ́ azeez ozeni pnp ẹ jọ̀ọ́ gbogbo àwọn tẹ́ gbowó ẹja lọ́wọ́ wọn ẹ bá wa dáwọ́ wọn padà. owó olówó tó ń gbé. ẹ bá wa dáwọ́ wọn padà. ìwà dáhùn yẹn ìwà jìbìtì ni ṣùgbọ́n àwọn ò ní pè níwà jìbìtì. kò ní nǹkan kan ó kàn bá wọn ni. ẹ jẹ́ kábí bọ́dí rí ọlọ́bànjí fà àárín lórí Facebook. bẹ́ẹ̀ ni ọlábànjí ni bàbá nìyẹn o. àárín ibi tó ń kẹ́dìyẹ sí àárín ibi tó ń kẹ́jà sí àárín ibi tó ń kó ewúro sí. ọlábànjí found the authentic. jìbìtì o ibi bá ní iléeṣẹ́ òun wà o ọ̀gbẹ́ni pọ́sà pọ́ndà tó ń jẹ́ azeez oseni ẹjọ́ abẹ́mọbi tí iléeṣẹ́ ẹja yín wà abẹ́mọbi tí iléeṣẹ́ ẹja yín wà. ètò ìwà o níta ń béèrè nìyẹn o wèrè ń gbàgbé nǹkan là ń gbọ́ o wèrè ń nǹkan. lóòótọ́ ló ń ṣe fáàmù o àbí kílẹ̀ ń ṣe tẹ́ ń gbowó lọ́wọ́ kálukú kò ní gbọ́ ọ̀tá ni ẹlẹ́ẹ̀kẹta tí ó gbowó olówó lọ lórí Facebook ni ó gbowó rẹ́ẹ̀nì gbogbo ẹ̀ ló gbé lọ bẹ́ẹ̀ bá ọ́dà lórí wẹ́bsáìtì ẹ̀ gbígbé ni. kò á ní òní nǹkan kan. tẹ́bá fẹ́ fi hàn sí gbogbo ayé bẹ́ẹ̀ kì í ṣe oníjìbìtì ẹ jẹ́ kí ọmọ mi dágbẹ́sì pọ́ńtì yín wà. inú ọ̀fun ẹ̀ nínú ẹ̀pọ̀n yìí. ṣe blọọkì wọn yẹn ẹ gbowó lọ́wọ́ èèyàn ẹ tún blọọkì ẹ for what reason ẹ gbowó iyebíye lọ́wọ́ èèyàn ẹ tún blọọkì ẹ ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín o four hundred thousand naira lẹ́gbàá lọ́wọ́ woman yẹn ẹ̀ tún block ẹ bí àbí ẹ ṣe sùúrù o. ṣó yín o pé ká sọ pé àá ti ọ̀dọ́kì wúmà yẹn o ẹ ti jọ sọ̀rọ̀ o bẹ́sẹ̀ sanwó o ẹ pé wúmà yẹn o pé kò ìjọba yìí o màá dáwọ́ yí padà fún yín o. simple as that. tí ò ní kọ́lọ́fín tí ò ní wàhálà àkọ́kọ́ nú. nǹkan táwọn wá bẹ̀yìn fún nìyẹn o bí àbí ẹ jọ̀ọ́ madam tẹ gba four hundred thousand naira lọ́wọ́ ẹ̀ ẹ bá wa ọ̀ blọọkì ẹ̀ ó lẹ ti blọọkì òun mo tún fún ní second number yín woman ẹ̀ lẹ tún blọọkì òun the second time ah, ah. ìwọ jìbìtì nìyẹn o. ọ̀rẹ́ mi ló wọ́n. ìwọ jìbìtì nìyẹn. kò tún lè dá four hundred thousand naira padà ó ní forty million kọ́. Oh. Hmm. jìbìtì ló ń pè bẹ́ẹ̀ o azeez ozeni ọ̀gbẹ́ni azeez ozeni tẹ́ jẹ́ pọ́s and ponder lórí facebook ẹgbẹ́ four hundred thousand naira tó wà àwọn èèyàn wípé ẹgbẹ́ bá wọn ṣòwò ẹja. àní forty million wà ń bẹ́ẹ̀ gbogbo tó gbà is hundred million. ṣé mọ̀ pé ká ló fẹ́ sọ ni how much is four hundred thousand naira. sùn kán ṣe ká sùn ká iṣẹ́ ni gbogbo wa jọ ń ṣe ká tó rówó o. ẹ jọ ẹ bá wa ò lọ́ọ̀kì ẹ̀ ò àbí ẹ dẹ̀ ṣe ṣóò kẹ ṣàlàyé o pé